kan fìrí erí kan gbígbé. Fresh FM ti dára bàbá yóò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń bọ̀ wá lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá yóò ká ọmọ. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe ìwọ fún ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe inú àfin ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe inú rògbò ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ. So orí ló yọ mí o orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèbọ̀ ẹlẹ́dàá mi orí orí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá o ẹ kú dédé àsìkò yìí o. orí adé tó gẹ̀ṣin ló kọ́. kọ́lọ̀ tí wá báwọn tó jẹ thirty twenty ń ṣe kí wọ́n pa wọn ń wo ìran bọ́ọ̀lù kan àwọn ọ̀rá yìí á sì po ọkọ̀ wọn nísìnyí. wọ́n ní ìgbà tá a pè yín ó lóun ọ̀rànjú mọ́ òun ń wo bọ́ọ̀lù ni. orí ló yọ mí mo forí lu ìlọ̀pẹ̀. ṣèpá pe àwọn tí wọ́n jẹ níjẹ̀jọ àbí. orí àwọn tó tún jẹ tòní àdàkọ wọn against àti ìgbà ní ọjọ́ mẹ́jọ. orí ló yọ mí eré orí ló bá mi ṣe nínú ọ̀fìn. ó ti dá ibi ajá sí náà wà dàgbà. nínú rògbòdìyàn. ẹ káalẹ́ o níbi gbogbo tí ọwọ́jà ìkànnì ẹlẹ́rọ amíhùn jíjìn fresh one oh five point nine tí ọ̀nà yẹn dé ilé ìbàdàn làwa wà yẹ kalẹ̀. ọpẹ́yẹmí ti bẹ̀rẹ̀ no time to check time ọpẹ́yẹmí bẹ̀rẹ̀ no time to waste time kankan o ẹ mọ̀rú nǹkan yẹn yínká ayéfẹ́lẹ́ látọ́kùn ètò. méjì ni ti yínká ayéfẹ́lẹ́ lórí ìkànnì fresh fm káàkiri àgbáńlá ayé àkọ́kọ́ ọ̀mọ̀wé yínká joel ayéfẹ́lẹ́ mon láyìn aṣọ òbora tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí àti tó ń ti ìkànnì fresh fm káàkiri àgbáńlá ayé lọ́lọ́run kò lè ní ọwọ́. òun ni balógun ọkọ̀ tí ò ní wá láwàdà àgbo òun ni balógun ọkọ̀ tí ò ní wá láwàdà omi. a sì jọ débi ògo tó tún gàgà àràjù báyìí lọ ni ẹ ṣe lẹ́yìn ò lé ní ẹ̀ẹ̀kejì tí Yínká Ayéfẹ́lẹ́ lórí ìkànnì ni pé òun la ètò tá a pè ní Ọ̀pẹ́yẹmí fílọ́sọ́fì ètò ọ̀hún náà ni pé gbogbo ẹnì pátá tó ti rìn ṣáà nínú ayé tó forí gbápẹ̀ forí sọta tó dàbí ìgbà tí ọkọ̀ ojú omi ìgbésí ayé ẹ̀ ọ́ dàságbá mi àmọ́ tí ó padà dàságbá mi gbogbo ẹnì pátá tí ẹṣin dá àmọ́ tí wọ́n tún ẹṣin gùn lórí ìṣẹ̀mí lẹ́nu wọn tọ́ wa tọ́ sí ọpẹ́ tí ète wọn wá tọ́ sí ìyìn àwọn làá máa gbà lálejò lórí ètò tá a pè ní ọpẹ́yẹmí láti wá ṣíà ìrírí wọn kí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ elédùà tí ò jẹ́ kí wọ́n ṣubú dànù. ẹ̀yà ètò nìyẹn o fẹ́ni tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. amáyínká ifẹ̀lẹ́ tó jẹ́ àtọ́kùn ètò yìí fún ìdí dáadáa àti fi apá kún tan fi kan ìtàn kún apá kó lè bàa tó pín wọn ò sí lórí ètò fún tòní ní gbogbo ìgbà tí wọn ò bá sì ti sí lórí ètò yẹn Adébáyọ̀ Fálékè náà látó fi ṣe ògùn rántí máa dòdì í mú ìka ìfẹ́lẹ́ látọ́kùn ètò ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé EOB lólóòtú ètò Adébáyọ̀ Fálékè yín rèé Àdìgún ọ̀kín arọ gbólóhùn ọ̀rọ̀ lẹ́nu bí ẹni rọ wúrà kàkà kí dé mo tún fẹ́ fọn ọpẹ́ yẹmí bóde o ẹ wá bá wa ṣíà ẹ ẹ ṣíà ẹ jẹ́ ó kárí ilé kó kárí oko ẹ jẹ́ kárí kárí kárí kárí yíká yíká yíká yíká yíká yíká ẹ má dájẹ ẹ lè dájẹ. àmọ́ ṣáájú ná. ẹ jẹ́ kí a kọ́kọ́ lọ sí abala àkọ́kọ́ talẹ̀ rí kan èèyàn kan ẹ̀rí kan ìṣẹ́jú kan ni o ṣé wàá rí ẹ̀rí tí yóò inspire ara yòókù òní kẹjẹ kájù sórí agbágbé gbogbo ẹ̀rí general ẹ̀rí ìṣẹ̀mí ẹ̀rí ìwàláàyè ẹ̀rí ìdásí wípé olúwa jọ dá gbogbo wa sí tá à ń ríra tá a sì ń gbọ́ra láyọ̀ àti àlàáfíà tó tún ṣọ́ wa ọdún tuntun èmi tèmi jẹ́ atọ́kùn ètò fún sáà mo ti bá wa mẹ́rin yẹn gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run fúnra tá tún wáyé mo ti mú un sọ́dọ̀ olódùmarè ó sì ti mú wọlé àṣẹ èdìdì ìyé ti di ẹ̀rí wa. ẹ̀yin ò tún nílò àtún ti pè pé mo dúpẹ́ ààbò mo dúpẹ́ gbogbo ẹ̀ pátá ọlọ́run ti tẹ́wọ́ gbọ̀pẹ́ wa. o oh eight o oh three two three two ten fifty nine o oh eight o three two three two ten fifty nine Fresh FM láwa o ọ̀pẹ́yẹmí lè tò ẹ jẹ́ ká lọ sí abala tagan lẹ̀rí kan. Emi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan emi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan kan o. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan sẹ́. lọ́dún tá a wà yìí. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan sẹ́. èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan o. èmi lẹ́rìí kan o èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan sẹ́. oh eight oh three two three two ten fifty nine. èmi lè rí kan. ẹja wà àwọn ẹlẹ́rìí tí wọ́n ti wà lójú òpó ní rẹpẹtẹ ní rẹpẹtẹ ẹ̀ ẹ kálẹ́ o ẹ kálẹ́ ẹ bá yín rédíò yín sílẹ̀. Okay. bẹ́ẹ̀ bá ti ráàyè yín sílẹ̀ kẹ́ tún wá pé. èmi oh eight oh three two three two ten fifty nine hello ẹ kálẹ́. hello. ọdún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan o èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. ẹni bá ti pè tẹ́ ẹ rí i pé ẹ ti wọlé tí yìnyín kẹ́ ẹ jìnnà sápò ti rédíò àbí kẹ́ ẹ tiẹ̀ pa fún ìwọ̀nba àsìkò péréte tẹ́ ẹ fi pè é ẹ mọ̀ pé tí ò gbéjì ojoojúmọ́ sì ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa pariwo ẹ jìnnà sí rédíò yín ẹ pa rédíò yín ẹ jìnnà sí ọlọ́mọjà akọrin ìwọlé ológo. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan sẹ́ èmi lẹ́rí. hello ẹ kú dédé àsìkò yìí. nìkan èmi lè rí kan èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan o. hello. hello hello sir. ẹ kálẹ́. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ láti Ìjẹ̀bú Igbó ni. láti Ìjẹ̀bú Igbó. ẹ bá ń yín rédíò yín sílẹ̀. àdúgbò ẹ jẹ́ ẹ jẹ́ fi abala talẹ̀ rí kan sílẹ̀ falẹ̀ no time to check time. èyí lè rí kan o. pápápá la ṣe <laughs> ọpẹ́ yẹmí fún ti àṣálẹ̀ yìí. èmi lè rí kan èmi lè rí. àwọn ṣáájú ẹ̀yìn sẹ́sẹ̀ jẹ́ kó kọ́kọ́ wá zẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn tí nǹkan ṣẹnure fún fún thirty twenty ti tẹ́tẹ́ oríire yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan. ẹ mọ̀ pé mo sì ti sọ pé kí orí wa bá àwọn tí wọ́n jẹ kan ṣe bóyá fún tọ̀sẹ̀ yàbí tá a kéde against ọ̀sẹ̀ tí mọ̀ kí ẹ máa wo bọ́ọ̀lù lọ́wọ́. èmi kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. títẹ́ tẹ oríire MTN thirty twenty àwọn tí gbogbo èèyàn ní ta ní kẹ̀tíkẹ̀tí tí ó sì ń ṣẹnure fún wọn láti gbà yí wá yes àkànṣe ètò láti jẹ́ múnú àwọn èèyàn dùn láwùjọ òun náà ni ti MTN thirty twenty yìí hmm. àjọ eléyìí tí ó ń ṣe kò kárí tẹ́tẹ́ oríire lórílẹ̀‐èdè wa Nàìjíríà National Lottery Regulatory Commission wọ́n sì buwọ́ lù ú wọ́n ṣàtìlẹ́yìn fún ètò ọ̀hún ẹ̀yìn á wàá pe nọ́mbà mẹ́rin eléyìí tọ́kàn yìí nọ́mbà àwọn èèyàn tí wọ́n ta nínú ọ̀sẹ̀ tá a lò tán lọ yìí tí wọ́n sì jẹ́ àwọn tí wọ́n jẹ yìí àwọn ti wà nù lé against ọ̀sẹ̀ tó lọ hmm, pápápá la sì ṣe ẹ jẹ́ kí ẹni tí nọ́mbà wọn mẹ́rin tí ó kẹ́yìn nọ́mbà wọn tí wọ́n jẹ fún ti ọ̀sẹ̀ yìí ni three seven nine four ẹ bá mi. nine seven eight seven ẹ̀yin ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́. lọ́dún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ẹ̀yin fò lànì ẹ̀ kò tí kàn yín ẹ̀ fò sórí ìlànì kí ni nọ́mbà kẹrin tó kẹ́yìn ọ̀dọ̀ yín three seven nine four ṣẹ́yìn rè ẹgbẹ́nu sí microphone yẹn dáadáa hmm. ẹ̀ẹ́mélòó lẹ ta. mi ò tiẹ̀ ká sà. ẹ̀ẹ́ká. bẹ́ẹ̀ ni sà àmọ́ ẹlẹ́mìí ìgbàgbọ́ pé ọjọ́ kan yóò ṣẹnu re nǹkan yes ẹ wá ta náà lọ lọ́sẹ̀ tó lọ kí lè tún wá wá fún torí ọlọ́run kẹ́sì mọ owó o ṣé ẹ padà gbé <laughs> ẹ ti jẹ fìríìjì ńlá kẹ̀ǹkẹ̀ ṣé ẹ padà gbé afẹ́fẹ́ <laughs> gbé <laughs> ah ó ti da fìríìjì ńlá kẹ̀ǹkẹ̀ ni. ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ MTN àti àjọṣepọ̀ Fresh FM tí National Lottery Regulatory Commission ṣe àtìlẹ́yìn fún ó Thank you so much we really appreciate you MTN uh, the provider the network provider MTN. ojú òní ti wà torí kó má fi jọ abracadabra lójú ayé la fi ní ẹ̀yin ni kẹ́ ẹ wá fẹnu ara yín sọ pé ẹ ti jẹ òkè sí àgbẹ̀ nǹkan yín ó yẹ ẹ bá mi yẹ̀ bá ẹ jẹ́ kí ẹni tí ó tún jẹ ilẹ̀ kejì kí àwọn náà bọ́ sórí ìlà. ẹni tí nọ́mbà rẹ̀ tó parí pẹ̀lú forty twenty two four zero two two four zero two two ẹ jẹ́ ká wẹ̀ ní tí nọ́mbà rẹ̀ parí pẹ̀lú two five three zero twenty five thirty twenty two five three zero ṣẹ́yìn rẹ̀ ẹ bọ́ sórí ìlà ẹgbẹ́nu ṣí ẹgbẹ́nu zẹ́ <laughs> kí lorúkọ yín. Bùsọ́lá Ọlọ́jẹ̀dé. ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ dáadáa. Bùsọ́lá Ọlọ́jẹ̀dé. ẹ̀yin ni Bùsọ́lá Ọlọ́jẹ̀dé jẹ́ dé twenty five three zero ló parí nọ́mbà yín ẹ̀mẹ́lò ìbọ̀lẹ̀ ti tàì hmm. ìlú wo. ìbàdàn bíi náà ni ẹ ṣoríire ẹ jẹ blender kàǹkà ẹ̀rìntẹ̀ ẹ̀rìmọ̀ blender ọlọ́run sì àṣe obìnrin ni ẹ rí nǹkan fi á máa wẹ́ nǹkan ẹ bá mi pàtẹ́wọ́ fún MTN thirty twenty initiative pẹ̀lú Fresh FM. wọ́n ṣe iléeṣẹ́ òun ò ní jóná o àmì ọ̀yá. ìmìlẹ̀rí kan ìmìlẹ̀rí kan ìmìlẹ̀rí kan ìmìlẹ̀rí kan. ẹ jẹ́ kí bọ́dá mi yẹn ẹ̀yin ẹ bọ́ síbí wa ẹ bá ẹ bọ́ sórí la kí ni nọ́mbà kẹrin tó kẹ́yìn nọ́mbà yín. nine seven eight seven. nine. seven eight seven. ok ìbàdàn lẹ́tí ta. ìbàdàn ni. Ah, ah, ó ga o ẹ ta tó nǹkan tẹ́ ẹ fi jẹ. ó ta o. ó ta a lot. tóstà lẹ́mọ̀ padà jẹ́ ẹ ti jẹ toaster ẹ mọ toast àwọn nǹkan jíjẹ jíjẹ jíjẹ abẹ́ rò pé ẹ fẹ́ lọ mọ toast àwọn obìnrin káàkiri oh. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ MTN thirty twenty initiative. iléeṣẹ́ MTN ẹ ṣe ọwọ́ yóò máa ròkè. àmín iléeṣẹ́ Fresh FM náà ọwọ́ yóò máa ròkè o. àmín o ẹ ṣeun ẹ lọ bá ń gbé kinní wọn fún wọn. èmi ni lẹ́rìí kan èmi ni lẹ́rìí kan. ẹni tí nọ́mbà kẹrin nọ́mbà mẹ́rin kẹ́yìn nọ́mbà wọn fifty three ninety eight fifty three ninety eight five three nine eight mọ́ mi ẹ bá mi sún máìkì yẹn mọ́ ẹnu wọn dáadáa yes ah, ẹ̀yin lẹ jẹ́ ní ìjẹ́jọ́ tí ẹ sì wá gba ẹ̀bùn yín ní òní ah, five three nine eight bẹ́ẹ̀ni sàn ibo lẹ ti ta bolùwájú ok ní Ìbàdàn bẹ́ẹ̀ni hmm, bí ẹ̀mẹ́fà lẹ́ta mo ti ẹ̀ ka. ẹ̀ẹ̀mẹ́fà ni ọ wà lórí bíbá ẹ̀ abáfánigbó lòún bíbá ẹ̀ ẹ̀ ta ní ẹ̀ẹ̀mẹ́fà ẹ̀ sì jẹ́ ah, ok ẹ̀ ta ní ẹ̀ẹ̀mẹ́jọ ẹ̀ sì jẹ́ blender blender ti dé ọmọ ọmọ ọmọ gan pàtẹ́wọ́ ẹ ó yá blender yẹn ṣé yọ̀ǹda ẹ̀ fẹ́ mi kẹ tẹ bá tún jẹ̀ mí kẹ́yìn mọ́ gbé yẹn lọ ẹ fẹ́ mọ́ gbé nǹkan yín lọ ah kẹ́ ẹ tó bínú ó yẹ lọ gbé nǹkan yín ẹ kú oríire o congratulations o yep èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè. ninety eight forty two nine eight four two ẹni tí nọ́mbà mẹ́rin kẹ́yìn fóònù nọ́mbà wọn nine eight four two ṣẹ́yìn rè ẹ súnmọ́ microphone ma. ẹ káàbọ̀ sílẹ̀ ọlọ́ra ẹ pẹ̀lẹ́ mà ara yín yára ga inú yín dùn ẹ̀yin ni nine eight four two àbí ẹ̀yin láti ìlú wo lẹ ti ta yìí ìbàdàn náà ni sà. ẹ ti jẹ electric kettle kẹ mọ ẹ mọ bókàdì sí ẹnu láti pàṣẹ electric kettle ẹ mọ gbé nǹkan ayọ̀lura ẹ mọ fi gbé omi kaná mọ po tí mọ pò kọ ojú òní tiwa congratulations ma ọya ẹyẹ bá síbi àwọn kẹ lọ rè gbé nǹkan yín ẹrù yín ní ọdẹ ẹrù yín ya fourteen nineteen one four one nine one four one nine hmm, ṣé ẹ wà nínú ilé nine six seven seven ẹ máa sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n nine six seven seven ṣé ẹ wà nù bí nine six seven seven nọ́mbà tó parí nọ́mbà yín nìyẹn three four three four three four three four ok tí three four three four tí ó kẹ́yìn nọ́mbà yín bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ dẹ́lẹ́ títa ẹ sì jẹ́ ten thousand naira hmm, wọ́n sì ti ṣètò bí wọ́n ṣe sẹ́ǹdì ẹ̀ sí yín ẹ̀yin ni ẹ kàn sí wa bẹ́ẹ̀ bá ń gbọ́ wa lórí ètò ọ̀pẹ̀yẹmí. seven one one zero seven one one zero mtn thirty twenty ṣé ẹ wà ń bì ẹ̀yin dà lẹ́rìí kan èmi lẹ́rìí kan sẹ́ èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. yes ẹ jẹ́ kí abẹ́rì tó yẹmí ní rabajijan àti ní serere wẹ̀rẹ̀rẹ̀ ẹja dojú ọjà lọ́hùn bá a bá padà dé àlejò méjì pápápá la á sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn bí wọ́n ṣe rìnrìn àjò nínú ayé tí orí sì kó wọn yọ ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń Yínká Ayéfẹ́lẹ́ la tọ́kùn ètò Ọ̀pẹ́yẹmí Adébáyọ̀ Fálékè ló ń dòdìmú lọ́wọ́lọ́wọ́ yìí makanaki makanaki <laughs> mo ṣe àmọ díẹ̀ tó fi gbé tọpù rò ni. gbèrú nìkan kọ kódà mo tún fa sọsẹsì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìrídì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò sọ́sẹ̀ tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ̀fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight eight topsources.ng. Operation seven two seven tó ti Operation seven two seven extraordinary restoration. The wait is over. Operation seven two seven twenty twenty two edition holds this Tuesday twenty fifth January twenty twenty two at Dela Event and Conference Center opposite Gbaremu Market Ẹlẹ́yẹlé Poly Road Ìbàdàn. Gbogbo òkólọ rẹ lọ́lọ́run pásítọ̀ Mrs. Ẹ̀bọ́lú Oluwaseyi, Bakare, JP yóò mú padà bọ̀ sípò lọ́nà tó tayọ pẹ̀lú ìfàmì òróró yẹn àwọn àwọn sàǹkóṣàǹkó ránṣẹ́ ọlọ́run tí ó pẹ̀lú màmá gbọ̀rọ̀ mi rò ní seven to seven pastor sam ojú authority reverend edward kẹ́hìndé alábí prophet michael fakilẹ̀ pastor c ọláyà pastor damilola karunwi àti ọ̀pọ̀ àwọn ránṣẹ́ ọlọ́run àtolórin ẹ̀mí bí olúwa lónìí bísí dáre pop prophetess gbogbo mi fún mi dáre melody evangelist bukola akíndéṣẹ̀wẹ̀lẹ̀ jésù prophetess bísí aláwìyé àlùkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aago méje alẹ́ ọjọ́ ṣẹ́gun yìí ní gbogbo wa yóò wọ aṣọ funfun pàdé arúgbó ọjọ́ tí yóò sọ̀kalẹ̀ sí délẹ̀ event center níbi ọjà agbára mú lójú ọ̀nà márosẹ̀ ẹlẹ́yẹlé sí poli tí yóò sì máa péré fún gbogbo wa. host is pastor mrs ẹ̀bùnolúwa olúwaṣe ìbákàrẹ̀ jp your restoration is certain in christ jesus be there. ojúlọ bára òògùn kò dá ẹ̀dá mi gbọ́ ò ní sọ wá sóòkùn ọ̀sán gangan bá a ṣe ń wọnú ọdún tuntun. àyẹ̀wò ojú lóòrèkóòrè ṣe pàtàkì láti dènà èyíkéyìí àìsàn tàbí àrùn ojú. àǹfààní ńlá rèé fún gbogbo olùgbé ọlọ́run ṣògo pààrà ìta mẹ́rin tí ó yà àmúlòkọ ògbèrè ọ̀rẹ́ méjì oríta apẹ̀rin ọmọwùmí elékùrọ̀ adéṣọlá àti agbègbè tó yíká wípé ètò àyẹ̀wò ojú tí a ti ń béèrè fún ti dé gẹ́gẹ́ bí five hundred naira bákan náà a ṣàyẹ̀wò ojú fún yín lọ́fẹ̀ẹ́ awòkàwé wà lọ́fẹ̀ẹ́ fún àwọn tó nílò rẹ̀ tá a mọ̀ sí free reading glasses àwọn oògùn wà lọ́kàn òjọ̀kan lọ́dọ̀ wa pẹ̀lú owó tí ò gún aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ la máa dáhùn èèyàn lóhùn a wà ní the minaret hospital number seven elébolo street ìtàmẹ́rin tí ó yà ògbèrè ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ roi foundation. ayọ̀ ọmọ bàbá commercial enterprises tó ti yẹ fẹ́ni tó bá fẹ́ ra plastic àtúntà fi ṣára lóge. <laughs> ayọ̀ ọmọ bàbá commercial enterprises síbẹ̀ làwọn èèyàn rọ̀ lọ kẹ̀tíkẹ̀tí báyìí nílé iṣẹ́ wa à ń ta pet plastics tá à ń lò fún onírúurú drinks bíi tiger nut ohun mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn size lóríṣiríṣi thirty mil fifty mil hundred two hundred bó ṣe twenty five cl thirty five cl fifty cl seventy five cl one litre one point five litres àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a tún lè bá yín customize ẹ̀ tẹ̀ bá fẹ́ ṣe àtúntì wá gbọ́ nípa organic skin care ingredients bó ṣe Ghana soap ozone anti pimple tó fi mọ́ àwọn organic butter adretado cocoa butter àti organic powder lóríṣiríṣi à ń imported cream container àti local ó wà lóríṣiríṣi colour àti jar skin care packaging names Tantaproof wà láwọn size tẹ́ bá fẹ́ ẹ tún lè béèrè fáwọn pouch tẹ́ bá fẹ́ lò ìrẹ́pọ̀dùn shopping complex Saki garage Blue Road Sango Ìbàdàn àti branch office tó wà ní NW four fifty seven Ògùnpa Ìbàdàn telephone zero nine one five three zero one two seven six four àti zero seven seven zero four eight five zero zero three eight four ohun gbogbo tí wọ́n ń tà confam ọgbà tí àṣẹ jiná lòdì ìrànjẹ làwọn aláṣẹ ìjókòó tì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ó ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti ti tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì yóò ti wẹ̀wọ̀ ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó kojú owó iṣẹ́ sì ti fẹ́ẹ̀ parí pẹ̀lú lórí ọgọ́rùn-ún míì jákèjádò òpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ ilé lọ òun náà nìpínlẹ̀ Ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wàbọ̀ láìpẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí Adámàsìngbà àtàwọn inú ojú pópó tí ń sòrú dọ̀sán ńkọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọ gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ó taṣọ ọgbẹ́ iléeṣẹ́ ètò ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. àsìkò yanu rẹ tó. ó ti rẹ́ àdùnkà ọdún yìí ni wọ́n tó wojú Olúwa fún ọmọ rere àti ohun rere gbogbo fò fáyọ̀. ọlọ́run fi ọmọ rere ta anna sarah àti elizabeth lọ́rẹ lẹ́yìn ìdádúró ọlọ́jọ́ pípẹ́. má sọ̀rè tínú ìwọ náà fò fáyọ̀ máa bọ̀ sínú ìpàdé àdúrà fún àwọn tó ń wojú olúwa fún ọmọ àti àwọn tó yàgò rere gbogbo ní christ revival miracle church kremik ní malete ìbàdàn lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán bó o bá dákẹ́ tara àrí gbọ́ dákẹ́ o ti lọ sórí òkè pẹ́tọ́ sí bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ máa bọ̀ àsìkò rẹ ti tó. kò sáà máa mú ìgbàgbọ́ rẹ bọ̀ wá pàdé ọlọ́run wòlíì àti ajínrere bí ẹ̀kọ́ wá lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ní Christ Revival Miracle Church number seven bí ẹ̀kọ́ wá Christian Adéyẹmọ layout Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán wá lórúkọ Jésù ogun rẹ̀ dìgbà dé. Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions applications and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit EduConsult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, LOA Aremu Court, Ashibodija Junction, and Basharun Ibadan. Telephone 081 3543 0382. Edu Consult. Together we soar with pride. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó bá ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ní jìbìtì kí ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo. Oníwàásù àgbà ajínrere àgbáyé tó kún bámúbámú fún agbára Ọlọ́run. WA wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti múnisìn gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire agbára alárun asábíàrá lọ́wọ́ yín wá o bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmúyì ìbàdàn ní sọ́jà àràgbà yamuyamu yìí kan ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó ló kù òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. ẹ jẹ́ bàbá ká lè gbòmìnira. ẹ káàbọ̀ padà sórí ọpẹ́ yẹmí o ẹ jẹ́ ń lọ tààrà sọ́dọ̀ àlejò àkọ́kọ́ sísítà mi ẹ kalẹ́ ẹ wà bá ń sọ̀rọ̀ sókè dáadáa ẹ kalẹ́ ẹ kalẹ́ tún lè bá ń dúbẹ́ ta o ẹ bá ń gbóhùn yẹn sókè dáadáa ẹ kalẹ́ sà ẹ ní ọpẹ́ yẹmí ẹlẹ́yìn lọ lọ́pẹ́ ẹ bá ń sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ ó yá báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ tó fi wá débi ọpẹ́. ó ṣẹlẹ̀ pé mo lọ ra oúnjẹ wọ́n ní kí n máa padà lọ sílé mi ìmọ̀ káwọn kọ́tìsì yẹn ṣe ń já lẹ́yìn mi mo yìí mọ̀ yẹn yìnbọn yẹn nìyẹn bíbọn yẹn ṣe bá. ẹ má jẹ́ ń béèrè pé àdúgbò lẹ̀ ń gbé ẹ jẹ́ ṣé Ìbàdàn náà lẹ ti wá. bẹ́ẹ̀ sà ẹ bá ń sọ̀rọ̀ ṣe rí àwọn ará alé ní láti gbọ́ yín dáadáa ẹ sọ̀rọ̀ dáadáa èmi àti yín nìkan kọ́ la jọ ń sọ̀rọ̀ àwọn èèyàn gbọ́ yín káàkiri àgbáyé ẹ bá ń tún múlẹ̀ kan sí kí ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ pé mo lọ ra oúnjẹ wọ́n wá ní kí n máa padà bọ̀ mí hàn pé àwọn kọ́tìsì yẹn já ní ẹ̀yìn mi mo yẹ ìyìnbọn yẹn nìyẹn bíbọn yẹn sì bá mi nì. ìbọn bá yín. bẹ́ẹ̀ ni sà. ní apá abo ní àgọ́ ara nìbọn ti bá yín. níbi tán mọ́ apá apá ọ̀rọ̀ apó sísà. ah kí ló wáá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. bàtà orí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tán wọ́n gbé mi lọ sí ibi tó ti ń yọ ọta bàtà gbé mi débẹ̀ tán wọ́n wá wọ́n yọ bíi méje bàtà yọ méje wọ́n ní ká lọ wá bíi fifty thousand wa ká torí owó yẹn náà wó pẹ́ ìjọ kejì wọ́n ní ká máa gé mi lọ sí hospital wọ́n gé mi lọ sí hospital àwọn náà yọ bíi ó yá bíi méje sá hmm. wọ́n la gbogbo wọ́n la gbogbo ara mi wọ́n ràn hmm. wọ́n ti bá mi yọ ta yẹn tán wọ́n là wọ́n ràn padà hmm. bàtí ó sáyà wọ́n ká lọ wá bíi bíi wa nine nine thousand sá. Hmm ṣé ilé ẹ̀kọ́ wà ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ibi tẹ́ ń gbé yẹn ni tí àwọn akẹ́kọ̀ọ́ ń jà tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn àbí ẹlẹ́gbẹ́ òkùnkùn ìgboro. bẹ́ẹ̀ ni sà. èwo ni bẹ́ẹ̀ ni ń bẹ̀ ẹ wà ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ skul. rárá sà. ok báwo lẹ́yìn ṣe wàá mọ̀ pé cultist ni àwọn yẹn. wọ́n ń bá àwọn bọ́ìsì kan jà ni. ok ni wọ́n fi á yìnbọn. bẹ́ẹ̀ ni bọ́yá wàá bà mí. Hmm, tọ́ kí ni ó wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn báwo ni ìtọ́jú ṣe lọ báwo ni ọlọ́run ṣe kó yín yọ. ìgbà dé hospital wọn ní tọ́tọ́ gbà mí náà wọn ní pé àwọn àkọ́kọ́ gba owó káwọn tó gbà mí wọlé afáàlọ́ kọ́kọ́ wá bíi thirty fún wọn náà wọ́n fi bá mi suspicion fún mi àwa hmm. bíi thirty ìgbà tó tún yá wọn ní ká tún lọ wá owó sí i tó tábà owó páwọn lè fi mí sílẹ̀ o àṣà wà owó owó ta sáànà níbi hospital yẹn sà ó ń lọ bí ninety thousand. Hmm. báwo wà lára báyìí. ara mi tí wà òkè dáadáa. àmọ́ ẹ̀yin lẹ ń míì lágbára lọ́wọ́ ọlọ́run ara máa yá. àmì jésù lágbára lọ́wọ́ ọlọ́run ara ó yá tí ẹ sì ara ó mọ̀ ọkàn tí ẹ sì yin ọlọ́run tán yanyan ojú òní tì wá ẹ ṣé o. ìyá wa ẹ kalẹ. ẹ kalẹ sá o. ẹ pẹ̀lẹ́ mà. bó o ni ẹni ìrìn àjò méjì ni ẹ torí ẹ wá sórí ètò ẹ jẹ́ ká kọ́kọ́ mú ìrìn àjò tí ó gbé yín dé correctional center yẹn ẹ jẹ́ akọ́mú yẹn pápápá. ok kí ni orúkọ yín ọmọlẹ̀ ti wá sí Fresh FM nìbàdàn. orúkọ mi ni Rachel Ọmọlára Sparko. ok mo wá láti Ogun State Ìbàfò. ok so àwọn tó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn iṣẹ́ làwa ń ṣe okay human, human rights right activist okay okay. so ó wá ṣẹlẹ̀ wípé níbi ọdún méjì sẹ́yìn. okay. a ran landlord kan lọ́wọ́ nígbà tí ó sọ fún wa wípé ẹni tó ń gbé inú léhùn ó ti pẹ́ tó ti kúrò níbẹ̀ hmm. nígbà yẹn kó dẹ̀ tó lọ ó sick nígbà tó sick wọ́n ní láti hmm kò sí kò mọ eh, nọ́mbà ẹ ò lọ wọ́n try nọ́mbà ẹ láti pè é torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lọ náà ó jẹ́ lówó olè tó sọ pé tó sá ń bẹ̀bẹ̀ fún pé kí wọ́n ní sùúrù kan ní sùúrù ọ̀ǹtì ọjọ́ tó wá lọ yìí lálọ́dún dẹ̀ sọ pé kò sẹ́rù kankan ní inú ilé yẹn pé ó kàn dá àwọn jagbajantísì kalẹ̀ ni àní òkè jẹ́ ká tó ń dúró bí ọdún kan kó tó di pa àmọ́ wa wá síbẹ̀ nígbà tá lọ síbẹ̀ àwa rí i pé tòrómi náà tiẹ̀ tó ń wọ bí inú ilé yẹn hmm. everything so a lọ síbẹ̀ a gbé kámẹ́rà wa a lọ fi arrange láti rí i pé ó transfer ẹrù yẹn sínú yàrá míì tó wà níbẹ̀ yẹn so nígbà tá a máa fídíò ẹ̀ a rí i pé bẹ́ẹ̀dì àti àwọn aṣọ tó kàn scatter sílẹ̀ inú yàrá yẹn ló wà níbẹ̀ so àdẹ̀bá ṣe pé anytime tó bá ti dé o jẹ́kẹ́rù ẹ̀ ó wà níbẹ̀ o since then láti bíi two years plus ó ṣẹ̀ṣẹ̀ wá dé ní on twenty eight december gbà tó dé ó ní àwọn ẹrù ńláńlá lòún ní níbẹ̀ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ but due to wípé àwọn tí wọ́n lọ bá àwọn ọlọ́pàá tó ń bá yẹn wọn nífẹ̀ẹ́ human rights hmm. wọn nífẹ̀ẹ́ wọn nítorí pé kì í ṣe kéèsì tó jẹ́ pé èèyàn kan sọ pé ok evidence lélẹ̀ wọn ti ẹ̀ fẹ́ gbọ́ rárá rárá hmm. DCO tó wà níbẹ̀ ní. Ni, rárá o àwọn eléyìí tóra ti ní misunderstanding tẹ́lẹ̀ okay. tó concern pé a, a competition so bí wọ́n ṣe mú report wá báyìí DCO yẹn sọ pé no ìyá yìí kó lọ sẹ́wọ̀n gbére ni nǹkan kan wọ́n jẹ́ kí n fi fídíò yẹn wọ́n jẹ́ kí n fi hàn DPO láti rí sí pé ok bó ṣe lọ bó ṣe lọ ni wọ́n gba fóònù lọ́wọ́ mi ó di pé wọ́n fi mí sínú sẹ́ẹ̀lì wọn gbà tí màá fi pe àwọn èèyàn tí mo pe wọ́n bẹ̀rẹ̀ sí í parọ́ fún àwọn yẹn wọ́n ń parọ́ nǹkan nǹkan so twenty eight twenty nine thirty thirty first wọ́n ní kóòtù yá from there a lọ sí kóòtù half day ní thirty first yẹn tó rà ti fẹ́ wọnú ọdún bàtà fi máa ṣe tán àwọn èèyàn mi ò lè wá síbẹ̀ yẹn wọn ò bá wa ní kóòtù ní mòwe tá a wà nígbà tá a máa dé correctional center mo mọ̀ pé ọlọ́run mọ̀ọ́mọ̀ mú mi lọ síbẹ̀ láti lọ rí nǹkan tó wà níbẹ̀ náà ni. So, correctional center ti bo ni wọ́n gbé yín lọ mọ́. Ìbàrà Abẹ́òkúta okay. Ìbàrà Abẹ́òkúta okay. so nígbà tí mo dẹ̀ débẹ̀ tí mo rí àwọn obìnrin ẹni tó gbọ́mọ lọ́wọ́ ẹni tó kéré ẹni tó dàgbà lóríṣiríṣi tí mo wádìí kí ló gbé ẹ débí kí ló gbé ẹ débí being a human right ah mo ní ní agbára Ọlọ́run mo ní tí n bá ti jáde mo ní bí ẹ̀yin náà ṣe máa jáde ọlọ́run máa ṣe ètò ẹ̀ àwọn ilé àwọn tó bá yẹ kó jáde níbẹ̀ so èmi dẹ̀ fẹ́ bẹ àwọn màmá wa ìyàwó gọ́fúnà Ògùn state wa kí wọ́n jọ̀wọ́ kí wọ́n lọ wo ibi tí àwọn obìnrin wà ní ìbára yẹn kí wọ́n lọ wo àwọn nǹkan tó wà níbẹ̀ torí àwọn kéèsì tí ò yẹ ká gbé débẹ̀ ó jí fóun mo talẹ̀ fún mi ò rà mọ́ iye báyìí ni wọ́n fi béèlì ẹ̀ gbogbo wọn ló wà níbẹ̀ tí ò yẹ kó kán wà níbẹ̀ gbogbo àwọn kan tó fà á tí ibẹ̀ yẹn fi máa ń kún nìyẹn ṣùgbọ́n nígbà tó wá yá ọlọ́run wá ṣe ìyanu kan torí ọjọ́ kẹwàá ló yẹ ká wá sí kóòtù hmm. àwọn tí ò dẹ̀ fẹ́ kí n jáde ńbẹ̀ wọ́n ti ń ṣe bí mi ṣe ní jáde wọ́n rò pé mi ò ní lè jáde ni so odion ten yẹn wọ́n ní kò ní sí kóòtù lọ́jọ́ yẹn until eh, ọjọ́ kẹtàlá yẹn la wá sí ṣùgbọ́n kó tó di ọjọ́ kẹtàlá yẹn ní ọjọ́ kẹjọ ẹ̀ wòlíì kan wọ́n wá wá sí correctional center yẹn wọ́n wá ṣe revival ní chọ́ọ̀chì tó wà nínú ibẹ̀ yẹn hmm. káyọ̀dé sọ́túndé òní hmm. orúkọ wọn ń jẹ́ òkú ọjọ́ kẹta tí wọ́n wà ní abẹ́òkúta so wọ́n wá wá síbẹ̀ wọ́n wá ṣe revival fún wa bàtàn ṣe revival yẹn bí wọ́n ṣe sọ pé tani dada tó wà níbí tani dada tó wà níbí mo dẹ̀ jáde wọ́n ṣe prayer wọ́n domi lé mi lórí àwọn ọkùnrin náà jáde tí wọ́n wá kúnlẹ̀ wọ́n dẹ̀ ṣe prayer so wọ́n dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ mẹ́sẹ̀gì níbẹ̀ yẹn nígbà tó dẹ̀ yá ọjọ́ kẹjọ làwọn wá January twenty twenty two so nígbà tó di ọjọ́ kẹtàlá wọ́n bẹ́ẹ̀lì mi out àjáde arábìnrin yẹn ní òun fẹ́ kí ẹni tó ní ẹrù yẹn tòró ti mọ nǹkan tó wà níbẹ̀ tó wà hmm. nínú ẹrù so ó ní òun fẹ́ ká jókòó ká ṣe kínní so lọ́ọ̀yà ní láti pè wá ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé bí mo ṣe lọ síbẹ̀ yẹn tí mo bọ̀ torí lẹ́yìn ìgbà tí mo kúrò níbẹ̀ mo rí àwọn tí ó yẹ kí n ràn lọ́wọ́ ọlọ́run ń lò tí ọlọ́run ń lò mí fún tí mo ń mo ń ṣiṣẹ́ lórí títí wọn náà so ìdí ọpẹ́ mi ó pọ̀ gidi gan ọlọ́run ṣeun mo dẹ̀ ní ọlọ́run lógo mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ prophet Kayode. ti òkú ọjọ́ kẹta tí wọ́n wá sí correctional center yẹn pé ọlọ́run wa wà pẹ̀lú wọn ọlọ́run tó ń fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà. àmín ẹ ṣeun ẹ jẹ́ kí design bricks homes and property kí wọ́n máa bọ̀ lẹ́yìn yẹn a tún ní eh, ọpẹ́yẹmí míì tẹ́ ẹ tún fẹ́ fún wa àbí bẹ́ẹ̀ kọ́ mọ́ mi. bẹ́ẹ̀ni sá. ok yes ẹ jẹ́ káwọn design bricks ẹ jẹ́ kí a kọ́ gbọ́ iṣẹ́ tí wọ́n ní fún àwọn èèyàn wa ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sá a kò dédé àsìkò yìí o <laughs> tó ẹ pẹ̀lẹ́. a rẹ̀ kí gbogbo títún wa náà kó yẹ kalẹ̀ Abímbọ́lá Òjó lórúkọ mi mhm. láti lè ṣe design bricks homes and property iléeṣẹ́ onílẹ̀ tó ń function tí ò dẹ̀ malfunction nínú kátàlẹ́ kátàlẹ̀ iléeṣẹ́ onílẹ̀ tó ń talẹ̀ tó ń talẹ̀ tí ò ládàlù tó dẹ̀ fẹ́ kí gbogbo èèyàn pátápátá lọ́dún twenty twenty two ìkájọ di bigger person hmm. ẹlòmíì kan pariwo bigger person ní tẹ́lómi fi ń ṣe bigger person ìhun gan mọ̀ pé òun tanra rẹ̀ ni gbogbo akọ̀jọ́ ń ṣe cruise ni <laughs> àmọ́ bigger person ò tí ì bigger bẹ́ẹ̀ yóò bá tí ì nílé ara tiẹ̀ ẹlòmíì ṣe ni ọrùn rẹ̀ lásán kọ́lé láńlọ́ọ̀dù rẹ̀ tán tẹ́ pé yóò tún ralẹ̀ míì sí hmm. bigger person kọ́ nù o design resources and property afẹ́jáwé èèyàn tán sí wípé ọ̀nà àti di bigger person ni wípé kéèyàn onílé kéèyàn onílẹ̀ hmm. torí ẹni lè ṣe design resources and property la fi ṣe àgbékalẹ̀ promo kan ta pè ní ìbẹ̀rẹ̀ orí ọtún promo yìí sì rẹ ọjọ́ mẹ́jọ lókùn tí ìkásẹ̀ lẹ̀ hmm. ìyẹn ni wípé tẹ bá sì lè gbẹnu sí ẹ tí ì ṣe kíni ẹ kó tó di miss call kí promo yìí tó di miss call mọ́ yín lọ́wọ́ tẹ bá hmm. ní ó kéré tó ten thousand naira ẹ lè bá iléeṣẹ́ design bricks homes and property dòwò pọ̀ kẹ́ẹ̀dẹ̀ gba ilẹ̀ yín lójú ẹsẹ̀ pẹ̀lú instant allocation policy ti iléeṣẹ́ design bricks and property tá a ní ilẹ̀ wà káàkiri nílùú ìbàdàn ìpínlẹ̀ ògùn àti nípínlẹ̀ ọ̀ṣun tẹ́lẹ̀ bá wa ra tó dẹ̀ máa fi yín lọ́kàn balẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú discount tó dẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ìbẹ̀rẹ̀ ọ̀tún promo gbogbo ẹni tó bá bá wa ra lẹ̀ lọ́jọ́ mẹ́jọ tó kù tí ìbẹ̀rẹ̀ ọ̀tún promo yìí tá a fi rí ń káfà yóò jẹ àǹfààní two hundred thousand naira discount lórí gbogbo estate wa pátápátá èyíkéyìí tí ẹ bá mú tí ẹ bá bá wa rà kò mọ wípé tí ẹ bá tún wá sanwó ilẹ̀ yín tán tó bá yẹ pé gbé e tán lẹ́yìn ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ẹ tún ní àǹfààní sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé free documentation ìyẹn tún wà yàtọ̀ sí fi two hundred thousand naira discount ẹ máa jẹ àǹfààní ọlọ́wọ́ báyìí nílé iṣẹ́ wa ní design rituals and property fífẹ́ pé gbogbo àwọn èèyàn pátápátá wípé promo eléyìí odd odp odd ni ìyẹn ni pé odd ó dùn jù odd hmm. ó dùn gan-an odp ó dùn pa àmọ́ bó ṣe dùn pa iná sí re ẹ̀yin ò lè mọ̀ kàn fi ojú wo pé ọbẹ̀ yìí ó ń sọ ó dùn bẹ́ẹ̀ yóò bá débẹ̀ kó lè mọ bó ṣe ta sinẹ́tò torí ní design rooms and property sọ gbogbo ẹ̀ tí ẹ pẹ̀ fẹ́ kọ́lé tẹ fẹ́ nílé tẹ fẹ́ nílẹ̀ kò tí ì ẹ́ lead kí promo yóò tó di try again later ẹ̀yin náà wá fi ó kéré tó ten thousand naira bá a dò pọ̀ tẹ bá ní ju ten thousand naira náà lọ ẹ lè kó wá sílé iṣẹ́ wa kẹ́ẹ̀tì ẹ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nǹkan lórí èyíkéyìí estate wa èyí tó bá wù yín láti bá wa ra lẹ̀ ń bẹ̀ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Ọ̀ṣun lọ́yọ̀ọ́ ni lẹ́kọ̀ọ́ ni níbi gbogbo ta nílẹ̀ sí àmọ́ ilẹ̀ wa tó wà nílùú Ìbàdàn bíi estate mẹ́jọ ni ìkan wà ní kọ́lá ẹgbẹ́ kọ́ládàísì yunifásitì táǹtà ní six hundred thousand naira lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó bá rà á pẹ̀lú promo tó ń lọ lọ́wọ́ báyìí pẹ̀lú two hundred thousand naira discount yìí wọ́n á rà á ní four hundred thousand naira èyí tó wà ní mọ́níyà ní mẹ́lẹ̀ táǹtà ní eight hundred thousand naira bákan náà ìyẹn ti di six hundred thousand naira báyìí fún gbogbo ẹni tó yẹ pé wọ́n bá gbẹ́nu sí i àmọ́ èyí tó tún wá wà náà ní ológun ẹrú táǹtà ní one million naira lọ́wọ́lọ́wọ́ báyìí discount wà lórí ẹ̀ two hundred thousand naira discount ìyẹn ni pé ẹ máa rà ní eight hundred thousand naira tẹ bá dẹ̀ tún san owó lẹ́yìn tán lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ tún máa gba dọ́kú gọ́ọ̀mẹ̀ntì ilẹ̀ yín lọ́fẹ̀ẹ́ wípé ìwé èmi mo nílẹ̀ èmi mo nílé mi lọ́wọ́lọ́wọ́ by design restrictions and property pẹ̀lú discount tá a ràn nìyí àti free documentation yìí a fi ń gba àwọn aráalé níyànjú pé kíni january yìí january gan sọ wípé ẹ jánu ilé mìíràn tí ẹ jánu ẹ jó di o kò tún dá kéèyàn ó joyè pentagon lè mí rẹ́ǹtì ní twenty twenty two ní the Cyber Homes and Property fi ń jẹ́ àwọn èèyàn sí pé kíni ọ̀nà àti lówó ọ̀nà àti lọ́là ọ̀nà àti nílé ọ̀nà àti nílẹ̀ ó ní àǹfààní ìbẹ̀rẹ̀ ọ̀tún promo yìí pẹ̀lú iyekíye tó bá wà wà lọ́wọ́ yín ẹ̀yin náà lè fi bẹ̀rẹ̀ láti ibì kan pẹ̀lú iléeṣẹ́ wa ẹ wá sí ọ́fíìsì wa èyí tó wà ní block u shop twenty ní Jọkẹ́ plaza lẹ́gbẹ̀ẹ́ trans amusement park tẹ̀ bá ti dé Bódìjà tàbí kẹ́ ẹ wá sí press plaza lẹ́gbẹ̀ẹ́ town hospital ní ọ̀nà ìwòrò roundabout bákan náà ẹ máa rí iléeṣẹ́ wa ń bẹ̀ èyí tó wà lọ́yọ̀ọ́ ló wà ní MTN office èyí tó wà lówó dé location mẹ́ta tó ṣá prapra tó ṣá correct òun ló wà lọ́yọ̀ọ́ offcake ní àwọn ibi tá à ń sọ yìí ẹ̀kọ́ wà lọ́nà New Express Road lóròkì táǹtà ní six hundred thousand naira àmọ́ gbogbo ilẹ̀ wa pátápátá èyí tó wà lọ́yọ̀ọ́ là ń rọ̀ fifty percent discount lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ẹ̀ ìyẹn ni wípé tẹ́ ẹ bá ara lẹ̀ wá lóyò báyìí nísìn ìdajì owó lẹ́ẹ̀sán ẹ̀ẹ́dẹ̀ tún máa san díẹ̀ díẹ̀ bó ba ṣe ràn yín lọ́rùn sí àwọn owó ìdẹ̀rẹ̀ wọn ò fani lápò ya pẹ̀lú ten thousand naira ẹ̀yin náà lè ti ibì kan bẹ̀rẹ̀ ní design bricks homes and property fi ràn wá létí pé kíni ọ̀nà àti ṣe bigger person lọ́dún yìí ni wípé kẹ́yìn náà ò dálé ara ti yín ní kẹ́yìn náà ò dálé ara ti yín ní kẹ́ẹ̀dẹ̀ ní dúkìá èyí tó pọ̀ rẹpẹtẹ. ọkọ hmm. ohun ẹ júwe ibi tí ọ́fíìsì yín wà fáwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín fún ìgbà àkọ́kọ́ tí wọ́n sì fẹ́ bá yín dòwò pọ̀ àtàwọn nọ́mbà tààrà tí wọ́n á pè sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n máa pè láti bá Design Bricks Homes and Property dòwò ní ti aláṣẹ àtolùdarí iléeṣẹ́ wa ìyẹn ti ẹnjìnìà Tosin Shitu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni zero nine zero three nine three seven five one one zero zero nine zero three nine three seven five one one zero tàbí kí wọ́n pè zero eight zero two five four two four two five three zero eight zero two five four two four two five three lẹ́ẹ̀kan sí ọ́fíìsì wa wà ní block u shop twenty ní Jọkẹ́ plaza lẹ́gbẹ̀ẹ́ trans amusement park tẹ́ ẹ bá ti dé Bódìjà ẹ dẹ̀ tún lè wá sí press plaza lẹ́gbẹ̀ẹ́ town hospital ní ọ̀nà Iwo Road roundabout bákan náà ẹ̀rọ ọ́fíìsì wa ń bẹ bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ṣáà sí gbogbo owó gbé wa ọjà yín tán sí. tọ ẹyin Bímbọ́ Òjó láti design bricks ẹ bá wa kí ẹnjìnìà Ṣítù o bẹ́ẹ̀ bá délé ẹ ṣé o ẹ jáwọ́ lọ sójú ọjà ń padà bọ̀ bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn ayé ẹni rọni lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court ashi bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge, IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP e and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride nítorí pé àwọn ọ̀run sọ̀rọ̀ bu ọlọ́run tí òfurufú náà sì ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn bó bá wa rí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká nìṣó ní júdà ká jọ lọ hó ìhó ayọ̀ sí olúwa ọlọ́run Yoda Mega Post 2022. twenty two tí yóò wáyé ní Monday January 31st, ọdún twenty twenty two yìí ní Manete Baptist Church nìbàdàn Juda Mega Praise àkànṣe ètò orin ìyẹn ọlọ́dọọdún ni tá a fi sọrí ọjọ́ bíi aláṣẹ àti olùdásílẹ̀ Fresh FM Nigeria ọ̀nàwé Yinka Joel Ayefẹlẹ MON Juda Mega Praise 2022, featuring powerful songs of praise from A-list gospel artists Ninka Ayefẹlẹ and the Makers. Lanre Tẹríba Mike Abdul Bisi Alawi Adigbodun Twins Bukola Akin Adesanwẹlẹ Jésù Bídèmí Ọláọba Babatunmise Yetunde Ààrẹ Ẹ̀ṣà Ìgbẹ́kẹ̀lé Gòkè Bájọwà Elijah Akíntúndé Ọlọ́run Sọ́bẹ̀ Kẹ́mi Ológunara Ṣẹ́gun Adéwọlé Bàbá Kòkòrò Káyọ̀dé Oyèwọlé Ajídára Testimony Chaga pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká apanilẹ́rìn bíi Wòlíì Àgbà MC Remote Pétérù MC Acapella Nepa Boys àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ host Reverend Kẹ́hìndé Àlàbí ẹ̀m má gbàgbé àti wá pẹ̀lú nǹkan àbomú yín o Judah mega praise ní January thirty first twenty twenty two yìí àlẹ́ ọ̀pẹ àti ìyìn náà. ọpẹ́ wa gbayin wa wàá bọ̀ pẹ́ wa gbayin wa. máa lọ ara ló máa lọ sùn ẹgbẹ́ yẹ́yẹ́ thirty twenty mo béèrè mẹ́ta gba mẹ́ta ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn rere láti pín in mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ó fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó ọ̀pọ̀ MT rẹ̀ ní rẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè jẹ́ ẹ̀bùwó ta bua alùpùpù ọ̀kadà jẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí. àsìkò yanu rẹ tó. ó ti rà ọdún yìí ni wọ́n tó wojú olúwa fún ọmọ rere àti ohun gbogbo fò ọlọ́run fi ọmọ rere ta anna sarah àti elizabeth lọ́rẹ lẹ́yìn ìdádúró ọlọ́jọ́ pípẹ́ má sọ̀rètí nù ìwọ náà fò fáyọ̀ máa bọ̀ sínú ìpàdé àdúrà fún àwọn tó wojú olúwa fún ọmọ àti àwọn tó yàgò rere gbogbo ní christ revival miracle church kremik ní malete ìbàdàn lọ́jọ́rú wednesday ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán bó bá dá dákẹ́ tara rí ó gbọ́ dákẹ́ ó ti lọ sórí òkè pẹ́ tó síbẹ̀ kò sọ́nà àbáyọ máa bọ̀ àsìkò rẹ ti tó wọ́n sá ti máa mú ìgbàgbọ́ rẹ bọ̀ wá pàdé ọlọ́run wòlíì àti ajínrere pf ọwá lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ní christ revival miracle church number seven pf ọwá christian adéyẹmọ layout mọ̀lẹ́tẹ̀ ìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán wá lórúkọ jésù ogun rẹ dìgbà yẹn so ẹ jẹ́ kí n dá ìyá wa lóhùn ọ̀nà wọn jìn àmọ́ ẹ jẹ́ kí n sáré kéde àwọn èèyàn tí wọ́n tún ṣe oríire ti thirty twenty MTN èyí tó ń lọ lọ́wọ́ yìí ẹ tẹ́tí kẹ́ gbọ́ o ẹ̀yin tẹ́ wàá gba ìbọn yín ní ọjọ́ mẹ́jọ nọ́mbà mẹ́rin tó kẹ́yìn nọ́mbà yín fóònù nọ́mbà yín òun là á kéde pápápá sì ni ẹ̀ ń bá ta tàbí o ti ń kópa nù díje tètè mú bírò àti ìwé ẹ̀ o nineteen forty five one nine four five eighteen oh eight one eight oh eight oh two one nine oh two bó sì jẹ́ zero náà lọ gbọ́ méjèèjì lọ collect zero two one nine five four four one fifty four forty one fifty seven zero eight fifty seven zero eight 5708 0191 9751 9751 3090 1562 1562 4784 four seven eight four gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ nọ́mbà mẹ́rin tó kàn yín fóònù nọ́mbà yín ẹ yọjú ńjọ́ mẹ́jọ kẹwàá gbé ẹ̀bùn yín ìyá wa pápápá láàrin ìṣẹ́jú méjì ẹ jẹ́ ká wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lọ́mọ́lé káfíyàn máa ṣe lọ lórí ètò ọ̀pẹ̀yẹmí fún tajálẹ̀ yìí. ẹ ẹ ṣe gan ni sà. yes ma ó dàbí ẹni pé a lè sọ pé ọmọlé yẹn náà ló bí eléyìí but ọmọlé twenty oh six ló ti ṣẹlẹ̀ torí ká gbà pé mo bá ti mi ò sí mọ́ hmm. ìṣẹ̀lẹ̀ tí eléyìí tó ṣẹlẹ̀ yìí kò ní hmm. kò ní kò ní sí níbẹ̀ hmm. ṣùgbọ́n nígbà yẹn mo wà nínú ọmọlé phase two yẹn tá a máa gba ọ̀tẹ́dọ́lá estate wọ̀ tí a bá ń lọ sí after bega tá a bá ń lọ sí èkó nígbà yẹn a wà nínú ọmọlé phase two yẹn ṣùgbọ́n ní around to eight ilẹ̀ ò tí ì ṣú bí mo ṣe ń bọ̀ wá tí mo kúrò lọ́dọ̀ àwọn security nínú ọmọlé yẹn tí mo ibi fence èmi kàn fẹ́ sọ eléyìí nítorí ọ̀pọ̀lọpọ̀ tí a bá ń rìn tí a bá wà níbi tí fẹ́ǹsì bá wà ẹ má jẹ́ ká máa súnmọ́ ibi tí fẹ́ǹsì bá wà torí ibi fẹ́ǹsì tí mo gbà báyìí tí mo ń lọ mi ò kíyèsí pé ó yẹ kí n give gap lọ síbi ọwọ́ ọ̀tún mi láti máa lọ so that mi mi bá lè rí ọ̀rọ̀ arákùnrin yẹn. ó jẹ́ bí kọ̀rọ̀. ó dàbí ó dàbí kọ́nà. kọ́nà sẹ́kọ́nà. sẹ́kọ́nà sẹ́kọ́nà hmm. níbẹ̀ yẹn but foundation wà níbi ọwọ́ ọ̀tún báyìí hmm. bí mo ṣe kọ́nà yẹn báyìí bí mo ṣe gbọ́ gbà lórí mi nìyẹn hmm. ẹni yẹn fi kankan lù mí ní orí ṣùgbọ́n orí yẹn mo mo táyì ẹ̀ta sórí ẹ̀ta yẹn fling ni nígbà tí mo wá tí mo gbọ́ gbà lórí mi báyìí by the time tí mo na ọwọ́ mi báyìí mo rí ọwọ́ mi ó kan ọ̀bẹ tó wà lọ́wọ́ arákùnrin yẹn hmm. ṣùgbọ́n instantly ó squeeze ọrùn mi ó bẹ̀rẹ̀ sí press ọrùn mi ó squeeze ẹ̀ mi mọ ibi tí mo wà mọ́ mo ti wà nú ẹ̀mí hmm. inú ẹ̀mí tí mo wà yẹn mo wá sọ pé mi ò gbọ́dọ̀ kú ní orúkọ Jésù mi ò ní gbọ́dọ̀ kú ní orúkọ Jésù títí títí mo fi wà nú ẹ̀mí yẹn mi mọ̀ kan tó ń ṣẹlẹ̀ mọ́ ìgbà tí mo fẹ́ máa dìde báyìí tí mo jókòó mo ríra mi ní orí ìjókòó báyìí mo ti rí i pé arákùnrin yẹn ti bágin trouser tí mo wọ̀ ó ti yọ ó ku táìtì míì tí mo tún wọ̀ sísàlẹ̀ ó lọ kíìpù bájí trọ́sà yẹn gbà tó máa dé tí ó ká blouse mi sókè láti rí i pé òun fẹ́ ọ̀bẹ tó wà lọ́wọ́ ẹ̀ kó gé ọyàn mi báyìí ni èmi pẹ̀lú ẹ̀ ń wora wa mo ní Mr Man kí ló dé èdè òyìnbó dẹ̀ la jọ ń sọ torí kì í ṣe Yorùbá mo ní kí ló dé ah ó ní ta ni mí ó gba ojú mi wáì hmm. ó ní kí n wo ọwọ́ òun torígbà tí ó hit orí mi yẹn ìka ẹ̀ mẹ́ta tó wà láàrin yẹn ó ti wọ ẹnu mi mo ti rún ìka yẹn mo ti jẹ́ hmm. nígbà tí mo wà nínú ẹ̀mí yẹn torí mi ò mọ̀ ó wá fi hàn mí pé òun gbọ́dọ̀ pa ẹ́ ni o wo hmm. bó ṣe jẹ mo ní kí ló fẹ́ pa mí fún ó wá ṣèkè orí mi báyìí ó wá rí orí mi orí pé dàda ló wà ń bẹ̀ dàda yẹn dẹ̀ gùn débi orí orókún nígbà yẹn hmm. kò tí ì gùn dé bó ṣe gùn báyìí nsìn ó wá béèrè pé ah ta ni mí ó kàn kúnlẹ̀ ni ó ní kí n dáríjì mo ní èmi kọ́ ni màá dáríjì ẹ́ àfi tó bá yíwà ẹ̀ padà ta ló rán ẹ wá kí ló ṣẹlẹ̀ láti bo hmm. ọ̀rọ̀ tí mo wá ń sọ yẹn ó dàbẹ̀ pé ahọ́n mi ló ń bá sọ̀rọ̀ hmm. nítorí pé gbogbo nǹkan tó wà lára mi mo feel pé ara mi ti fúyẹ́ kò sí kankan nínú ara mi mọ́ hmm. ló bá bẹ̀rẹ̀ síbẹ̀ mi mo ní trọ́sà tó yọ ní ara mi nǹkan ọlọ́run pọ́ta mi ti kú ni onírú èèyàn wo ni mo jẹ́ nítorí tó bá fẹ́ gé mi ó ní wọ́n á gba ọwọ́ òun méjèèjì sí ẹ̀yìn olóhùn dẹ̀ rí ẹni yẹn títí olóhùn ló jẹ́ kó máa pẹ́ lórí operation yìí olóhùn kì í ṣe operation tó máa jẹ́ pé ó máa pẹ́ olóhùn dá ten minutes òun ti gé gbogbo páàtì ara ẹni yẹn olóhùn ti lọ ó wá bẹ̀rẹ̀ síbẹ̀ mí ní ọjọ́ yẹn so mo wá ní mo fẹ́ máa lọ ó ní kí n má lọ pẹ̀lú ṣọ́ọ̀tì ní ká ṣọ́ọ̀tì kíní tó wà ní ara mi yẹn kóun lọ wá trọ́sà mi ó wá wà kò rí ó tún padà wá ó wá ní ibi ilé tí wọ́n tí wọ́n kọ́ tán yẹn àwọn bíríkìlà kan ṣiṣẹ́ ń bẹ̀ kóun lọ kó trọ́sà méjì tó wà ń bẹ̀ wá kí n mú kan mo wá mú kan mo wá wọ̀ ọ́ torí ó ti rí i pé tí n bá ti lè rìn díẹ̀ síwájú àwọn èèyàn sọ pé kí ló dé wọn á dẹ̀ tètè wá rí mú hmm. kò dẹ̀ fẹ́ kán wọ́n mú òun ọ̀tìgbà tó fẹ́ lọ mú trọ́sà yìí wá eh, mo wá fẹ́ dìde ẹ̀mí yẹn wá ní pé kí n má lọ síbi kankan tí n bá ní kí n sáré mo lè ṣubú kó tún wá ṣe nǹkan kí n má wọ́ọ̀rì kò ní pa mí hmm. torí ó ti béèrè lọ́wọ́ mi ó dẹ̀ ti sọ gbà ó ti wá rírú èèyàn tí mo jẹ́ ọ̀bẹ tí ó mú lọ́wọ́ tó fẹ́ fi pa mí yẹn ó fi sí igbá àyà ẹ̀ torí ó farọ́ bíi mẹkáníìkì yẹn ló wọ̀ hmm. ó fi sígbà yẹ bẹ́ẹ̀ ni mo ṣe lọ sílé àti mo délé a padà wá síbẹ̀ yẹn àwa rí trọ́sà yẹn ó jù kalẹ̀ àwa hmm. lọ bá àwọn security àwọn security ní kí ló dé tí mi ò pe àwọn mo ní ó fún mi ní ọrùn hmm. ó dẹ̀ squeeze ọrùn mi nígbà yẹn kò jẹ́ kí n lè pe àwọn security yẹn wọ́n ní àwọn ò mọ̀ a ní láti padà lọ sílé mo lọ tẹ́kí ara mi nígbà tó yá mo wá lálàá ní ojú àlá yẹn mo wá ń lọ pàtí mo wá ń lọ bí mo ṣe bá arábìnrin ẹnìkan ó gbé ìwé rẹ́gísà lọ́wọ́ oníbo ló ń lọ mo nílé funfun tó wà bẹ́ẹ̀ ni mo ń lọ ó ní rárá kò yẹ kó lọ síbẹ̀ ó dẹ̀ sí ìwé náà nígbà tó sí ìwé náà ó lóòótì ìṣiṣẹ́ tó yẹ kó ṣe ó ní hmm. wàá padà ni pàtóbìnrin yẹn lọ mo wá wọnú ilé yẹn wọ́n lé mi padà níbẹ̀ bí ilẹ̀ ṣe mọ́ lọ́jọ́ yẹn mo wá sọ àlá yẹn a bẹ̀rẹ̀ sí pray pray pray mo ní ara mi ò tí ì padà o gbogbo àwọn nǹkan tó wà lára mi yẹn mo ní spirit mi ò tí ì padà ibi tí a ti ń gbàdúrà ní aago méjìlá lọ́jọ́ yẹn ilẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣú ó wá ń ṣú ó wá ń ṣú bílẹ̀ yẹn ṣe ń ṣú báyìí mo kàn rí kinní kan bíi torchlight ó wọlé ó wá tàn sí fan tó wà ní ọ̀dọ̀ wa láti bíi window ọwọ́ ọ̀tún tó ti wọlé báyìí ó lọ sí bíi wíńdò ọwọ́ òsì kinní yẹn wá pàtẹ́wọ́ bó ṣe hmm. pàtẹ́wọ́ báyìí èéfín jáde níbi ojú wíńdò yẹn bẹ́ẹ̀ ni ojú tí máa yẹn gbá mi tó sílọ̀pù tí mi ò lè mi ò lè sí mọ́ ojú yẹn sí fún rẹ̀ gbogbo àwọn kan tó wà lára mi ó kàn padà wá instantly ni mo hmm. ṣe dìde tí mo yin ọlọ́run lógo pé ara mi ti padà sípò ṣùgbọ́n fáàn yẹn ó kú ó bàjẹ́ ibi tí àrá yẹn ti gbà wọlé torí àrá ni kinní yẹn níbi ìbẹ́pẹ ìbẹ́pẹ yẹn gbogbo ẹ kejì báyìí gbogbo ẹ wálẹ̀ ni hmm. tí ó kú pátápátá hmm. so mo dúpẹ́ gidi gan-an pé ọlọ́run dá ẹ̀mí mi sí láti ìgbà náà tó wá jẹ́ pé ìgbà tí mo tún wá ń ṣiṣẹ́ tó jẹ́ pé torí iṣẹ́ wọn ra ìta ń ṣe yìí ọlọ́run ló ní kí a máa lọ sí kì í ṣe pé bóyá àkàndìde à ń ṣe ni ọlọ́run dẹ̀ ń gbògun nínú ẹ̀ but láti gbà tá a ti bẹ̀rẹ̀ láti twenty twelve ẹ̀ẹ̀kan tí mo máa sọ pé bóyá embarrassment wà ń bẹ̀ embarrassment yẹn ó wá sún mi láti lọ ran àwọn ènìyàn lọ́wọ́ hmm. mo dúpẹ́ mo hmm. yin ọlọ́run lógo. Hmm. tọ ọlọ́run ṣeun ó dẹ̀ mí yín sí ẹ̀yin gangan lọ́lọ́pẹ́ ọpẹ́yẹmí lórí ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine ẹ jẹ́ kéèyàn bíi méjì mẹ́ta mẹ́rin kan kí wọ́n bá yín ní gbólóhùn kó tó di pé àmọ́ draw curtain lórí ètò ti àjálẹ̀ yìí oh eight oh three two three two ten fifty nine oh eight oh three two three two ten fifty nine oh eight oh seven mẹ́rin ten fifty nine ẹ kalẹ́ o. kalẹ́ sà. yes ma. yes mo kí mọ́mì yẹn kú oríire o. ẹ ṣe gan ma. ọgbọ́n tó ṣe ò lè gbérí mọ́. àmín. ẹ jọ náà sàtọ́kùn. mo ń gbádùn yín. ẹ wọ àtà náà ta